Jazakumullahu khairan ṣe. Nínú àwọn ìbéèrè tó tó wà yìí, ìbéèrè tó béèrè, wọ́n láwọn gẹ́gẹ́ bí alágbàfọ̀ aṣọ ìtàmọ̀ sí gba Kenya. Wọ́n ní ọ̀sẹ̀lẹ̀ ń pé ẹnìkan bí aṣọ wá sọ́dọ̀ àwọn. Ìgbà nígbà táwọn sára gba sọ àwọn rí pé aṣọ tí àwọn ìnàṣọ́rọ́ ká máa ń wọ̀ lọ sọ́ọ̀tì wọn ká máa ṣe ṣèjọ sí ni nígbà tó wá lọ tán ni ọkùnrin ṣẹ̀ṣẹ̀ wá sọ síbẹ̀ pé à béèrè tọkùnrin náà béèrè wọ́n yẹ kí àwọn sì wádìí lórí ẹ̀ nípa ẹ̀dákùn ìjọ tẹ̀tọ́ tí mùsùlùmí òdodo láti máa fọṣọ irú ìsọ̀bá ìtọ́sí ṣèjọ sí nínú sọ́ọ̀tì pé kò sínú pé èèyàn ìbéèrè láti gbọ́ yìí ẹni tí ń ṣe dry cleaning tí ń ṣiṣẹ́ dry cleaner wọ́n á gbé aṣọ wá aṣọ tí wọ́n á gbé wá yìí ó jẹ́ aṣọ bóyá ru àwọn àtẹ̀lẹ́ tí wọ́n máa ń wọ̀ tí wọ́n máa ń wọ̀ lọ church ṣọ́ọ̀tì wọn ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ tí wọ́n kà kún pé aṣọ yìí símbọ̀ ni fún aṣọ ìjọsìn ẹni tí wọ́n jẹ́ mùsùlùmí ìjọ yẹ kírú ẹni bẹ́ẹ̀ kó gbàrú aṣọ yìí kó fọ̀ pé ọya aṣọ tẹ́tùn wọ̀ lọ ṣọ́ọ̀tì ní ọ̀sẹ̀ tí ń bọ̀ kó ń bá wọn fọ̀ kó lọ tónítóní lábẹ́ ìpèsè bóun ṣiṣẹ́ tòun ní òun sì gba owó ọ̀yà òun ọ̀rọ̀ yìí ó níjì àwọn àlàyé kan àtàwọn àkíyèsí kan alákọ̀ọ́kọ́ kakọlọ mọ wípé kí mùsùlùmí ọbẹ ẹni tí èsè mùsùlùmí ń ṣe kí ẹni tí èsè mùsùlùmí ọbẹ mùsùlùmí ń ṣe nǹkan tó lẹ́tọ̀ọ́ ni nínú ṣẹ̀ríà kéèyàn sì gbé papọ̀ níbi àlàáfíà kéèyàn bára ẹni ṣe níbàṣe àlàáfíà ká jẹ́ ká fún oníkàlùkù lẹ́tọ̀ọ́ wọn kódà ó lè pààyàn pọ̀ iṣẹ́ mùsùlùmí lè ṣiṣẹ́ lábẹ́ ẹni tí èsè mùsùlùmí gẹ́gẹ́ bí ẹni tí èsè mùsùlùmí náà lè ṣiṣẹ́ lábẹ́ ẹni tí ó jẹ́ mùsùlùmí ó kàn nídìí kéèyàn mọ àwọn ìwọ̀ wọn ni kéèyàn sì mọ irú iṣẹ́ wo lèèyàn lè ṣe gẹ́gẹ́ bí àpẹẹrẹ mùsùlùmí ò gbọ́dọ̀ máa ṣiṣẹ́ níbi tó ṣe pé nǹkan tá ń ṣe ń bẹ́ẹ̀ nǹkan ìwọ̀ nǹkan ìwọ̀ ni kéèyàn máa ṣiṣẹ́ ibi tá ti ń pààyàn ẹlẹ́dẹ̀ àbí tá ti ń fi ọ̀rá ẹlẹ́dẹ̀ sí oúnjẹ àbílẹ̀ oúnjẹ tó ṣe pé ajá ń bẹ lọ́tọ̀ ẹlẹ́dẹ̀ ń bẹ lọ́tọ̀ kí wọ́n ẹlẹ́dẹ̀ wá ní rárá ń wo kú jẹ́ òun ṣiṣẹ́ tó wọn ó sì gba sálárì òun ó ti ń ṣiṣẹ́ bí i àbí ọtí àbí kó ní kó lóun ò tètè ọtí rí àmọ́ òun ni kóun bá wọn dráìvà ọtí káàkiri tó ń distribute àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí kò lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí torí pé irú iṣẹ́ yìí ó connect mọ́ muharram mubashir ó correct ó connect mọ́ direct olùwàsí ní wa ta'awanu 'ala al-birr wa la ta'awanu ẹ ṣèrànlọ́wọ́ lórí dáadáa ẹ má kópa níbi ẹ̀ṣẹ̀ àtìrànlọ́wọ́ ògbó kódà kó jẹ́ pé transaction èèyàn ṣòwò ń bẹ̀ ni kódà kí èèyàn ní òun ọ̀jẹ́ ń bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n àwọn kankan ń bẹ tó ṣe wípé ọ̀nà rẹ̀ jìn láti sọ pé irú ẹni bẹ́ẹ̀ ràn wọ́n lọ́wọ́ ni. ọ̀nà rẹ̀ jìn àwọn kan bẹ́ẹ̀ yóò gbà eléyìí bíbí ẹni pé òun ṣiṣẹ́ òun lọ́wọ́ ni àmọ́ àwọn kan bẹ́ẹ̀ ọ̀nà rẹ̀ jìn ẹjẹ́ mákèjú lápùtàrà ìbéèrè kan mú wáyé ẹnìkan bẹ́ẹ̀ ìmọ̀ nǹkan sọ fún yàn aṣọ tí mo ń wọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ àbí lójoojúmọ́ wọ́n jẹ́ ẹni tí èsè mùsùlùmí bó jẹ́ kọrin yó gẹ́gẹ́ bí àpẹẹrẹ ó ti mọ̀ nǹkan sọ fún ó wá kọṣọ wá níjọ kan ó wá ti aṣọ tí ń wọ̀ lọ ṣọ́ọ̀ṣì bọ́ eléyìí kìí sábà ṣẹlẹ̀ amálẹ́kọ̀ọ́ kan ìmọ̀ ń tì í bọ̀ ìmọ̀ ń ti aṣọ wáìtì tí ń wọ̀ lọ ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀tì ìmọ̀ ń tì í bọ̀ irú eléyìí pẹ̀lú ẹni tó wọ́n sọ pé dákun gbogbo aṣọ àwọn ọmọ ìjọ mo ti sọ fáwọn ọmọ àjọ wípé mo ní dry cleaner kan ọmọ asọ́fọ̀ bíi ẹrù pẹ̀sẹ̀ sẹ̀ra tuntun ni ìwọ náà mo ròyìn mo ti wá sọ fáwọn ọmọ àjọ wọn ti wá ní aṣọ ọjọ́ ní àwọn tá a máa ń wọ̀ ọ̀hún afẹ́kí gbogbo ẹ̀ ó ní ìtìbá kan náà lílọ rẹ̀ kọ́ yọ gẹ́tọ̀ kan náà ìwọ ní àwọn fẹ́ gbé kọ́ńtrákì rẹ̀ fún hmm. ṣé yàtọ̀ bẹ́ẹ̀ ní àbí ni ṣùgbọ́n yìí ó kọ̀nẹ́kì máa pé aṣọ kílẹ̀ pé aṣọ ọjọ́ tí wọ́n wọ̀ ní ọjọ́ tí wọ́n máa ń lọ níta tí wọ́n máa ń lọ. irú eléyìí ó yàtọ̀ sí èyí tó ṣe pé ọkàn kó sí láàrin. oníbẹ̀rẹ̀ ìbéèrè pé ó ní sẹ́ẹ̀ máa ń fọrú aṣọ báyìí tó bá ṣe pé ẹni tó mọ̀ ní àrárá o òun ìfọrú aṣọ báyìí tó bá yẹ pásọ tẹ́ ń lò ń lé ní kó declare àmọ́ tó bá ṣe pé wọ́n kó wá ní ọkà bí ẹyọ ọ̀kan bíi méjì eléyìí ó sì nǹkan kan ọkà jáwọ̀ sòrí fi jẹ́ pé nínú àwọn bawábìl àwọn kan tó di torí pé tíyẹn bá ní gbogbo ọ̀nà tí ó fi connect mọ́ ẹni tí èsè mùsùlùmí èèyàn fẹ́ láṣepọ̀ kò pọ́síbù mùsùlùmí ò ní gbé pọ̀ pẹ̀lú ẹni tí èsè mùsùlùmí ọlọ́run sì ní la yanhakumullah. عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين كاتوري شكا أبشق كان ولا يعني إذا وقت ساحي جنيسي كوني أم أنتم شكا لابد كيف مسلمين ṣùgbọ́n gbogbo àwọn ọmọọṣẹ́ àyè tóun dì mú ó lágbára gan òun gangan ni òun edit tóun òun ni editor òun ó yẹ edit kìnìkan ní àkáǹtì fi ń balance ní kìnìkan fi ń ṣe àkáǹtì tí ti ń báláǹsì ta ló ní ọ́fíìsì ta ló lówó ta ló ní kíní ìgbàgbọ́ ní kíní òun sì mọ̀ pé ń dá ìdámẹ́wàá àjẹpọ̀ òun náà dára pọ̀ mẹ́ni tí ń dá ìdámẹ́wàá ó ti ronú jù ìrònú ìfẹ́ jáàmù if not kò sí ọ̀nà tí yẹn lè fi bá mùsùlùmí ṣe tí yẹn tí èsè mùsùlùmí ṣe kọ́ mọ wá gbé nǹkan ẹ̀ bọ́ra wọn pé èmi tí mo wọ́n edit ẹni yóò ti dáadáa mẹ́wàá ajẹ́kẹ́mi náà contribute sí kìíní kan ìwọ́n ń gbé nǹkan ẹ̀ wọn irú yẹn kọ́ ni sẹ̀rí àwìn nǹkan yẹn gbọ́dọ̀ connect direct òun ṣiṣẹ́ fún ni gẹ́gẹ́ bíi pé ó employ rẹ̀ síbi iṣẹ́ tọ́ nítorí bá wù tó bá fowó rẹ̀ ṣe wá fi já kéṣì ọ̀sán nù òun ṣàgbà sálárì rẹ̀ eléyìí ò sí problem àmọ́ èyí tó bá ti connect direct tó sì jẹ́ pé nǹkan yẹn ó gbé sí ń bọ̀ ẹ̀sìn tí èsì ẹ̀sìn ó tọ́ irú eléyìí ni ò lẹ́tọ̀ọ́ òun ló fi jẹ́ pé irú àwọn ọ̀rọ̀ báyìí aṣọ náà ni o ẹ̀wà kojú ìta amúwálẹ̀ kan ọ̀kan ọ̀kan rárá kò sí bí àwọn aṣọ tó dọ̀tí pẹ̀lú èyí tó ní àwọn aṣọ ọmọ ìjọ ẹ̀sìn bí èsì yàtọ̀ síra wọn tó fi jẹ́ pé àwọn kankan bẹ ó ṣe é ṣe kí sẹ́rí àwòrán lóko ẹ̀ àwọn kankan bẹ tó ṣe pé eléyìí ó ti di èèwọ̀ téèyàn gbọ́dọ̀ kópa ń bẹ wal ilmu inda náà.